ẹ̀rọ̀dádì láìpẹ́ yìí ni ìròyìn kan gbàlú tó mi gbogbo nàìjíríà ti ti báyìí torí ọmọ tí tọpa ọmọ télọ̀ tó ń bọ̀ láti fi ṣe tọwọ́ BRT tọ́rọ̀ bá rí báyìí ta la fẹ́ trust ta la fẹ́ gbọ́kànlé gan ní nàìjíríà báyìí. ẹ ṣe é rí àdúrà wa gbà ìkánjú ti wọlé ayé àti pé alẹ̀ ti sọ pé nàìjíríà báwọn ẹlẹ́mìí kùkùn ló ń dà á láàmú orílẹ̀-èdè Ísírẹ́lì nígbà tó ń dà á láàmú kò rọ́gbọ̀ Èlíjà bó ṣe jẹ́ wòlíì tó ó sásàlà sẹ́mi ẹ̀ a ti sọ fún un pé ẹ̀mí òkùnkùn ló ń dorílẹ̀-èdè láàmú a rẹ̀ ti sọ pé ní ìjọba Buhari oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ ìlú ò ní rọ́gbọ̀ tó ti yẹn sìn so ẹ mo ń sọ fún gbogbo àwọn èèyàn tẹ́lẹ̀ pé ogun là ń jà kónúkàkú máa di ara ẹ̀ lámúre a sọ lọ́jọ́ yẹn kan ní oògùn owó sí yẹn kan wàá sọ fún yín lọ́jọ́ yẹn pé oògùn owó wà pé fake ẹ wà correct ẹ wà tó ti yé sìn ẹ̀ a dẹ̀ ti sọ àwọn ọmọ tó ju seventeen years mọ́tò tó ń ra nǹkan tó ń ṣe gbogbo wọn fẹ́ gbogbo wa fẹ́ dolówó kò sẹ́lẹ̀sìn mọ́ mùsùlùmí mọ́ mọ́ lọ eh, jímọ̀ ọ̀rọ̀ owó náà máa sọ wọn sọ̀rọ̀ ìjọba àlùkámọ̀ mọ́ kìrìsìtẹ́nì ò sọ̀rọ̀ ìjọba ọ̀run mọ́ àwọn babaláwo náà tó náà ń ṣe kínní fún wọn tán bá ṣe fún wọn tán tán bá wọ wọn tán church àti mọ́ṣáláṣí lọ lọ náwó yìí sí lánàá kan lọ máa ná sí àti sọ ẹ pásítọ̀ ò béèrè lọ́wọ́ wọn pé báwo ló ṣe mú owó wá ìmáàmù ò béèrè mọ́ ìyá ò béèrè lọ́wọ́ ọmọ ẹ̀ mọ́ so bí ilé ayé ṣe rí bí ààyè òkùnkùn bá ń dààmú orílẹ̀-èdè bó ṣe máa máa rí nìyẹn ṣèbí lè tẹ́ ni àmọ́ ẹni tó sọnù tán wá kiri tí wọ́n mọ̀ pé wọ́n ti pa so àsìkò ọlọ́run ọlọ́run ti sọ pé òun máa gbé mẹ́sẹ̀ àwọn dìde pé orí ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ti máa settle àdẹ̀sọ́ lọ́jọ́ náà pé tí mẹ̀sáyà yẹn wá wọ bẹ̀ gbọ́dún méjì orílẹ̀-èdè yẹn á ké. a pariwo gidi. a pariwo gidi. bọ̀tí ọlọ́run bá lè sọ pé ọlọ́run kọ́ mẹ́tẹ̀ pé bí ìyá nàìjíríà ọba tó mẹ̀sáyà máa jáde bọ̀t kò tí ní jáde nígbà tó máa ń jáde pé ṣùgbọ́n ẹlòmíín ṣe bẹ́ẹ̀ ṣe rí wọ́n ti máa tí mẹ̀sáyà ọba jáde ẹlòmíín apọ̀mọ́ báyìí wọ́n máa jẹ àgbà lẹ́yìn ẹ̀ nàìjíríà ṣe máa wọ́ọ̀sì tó jẹ́ pé ìsinmi kan ò ní sí tó ti yéésì ọlọ́run bá mi sọ̀rọ̀ lọ́jọ́ mẹ́ta ìlọ́rọ̀ mẹ́sáyà tó mọ̀ pé mo sọ pé july ni ó ní kò ní jáde fúnra ẹ̀ tẹ́lẹ̀ òun sọ pé kó jáde fúnra ẹ̀ lórí pátì kan ni ó ní kò ní jáde òun fẹ́ kó jókòó kan wá pè é ẹ máa warí ni ó fẹ́ wá gbà yín sílẹ̀ ni kì í ṣe kóun ló wù ú láti ṣe olórí ó fẹ́ tú orílẹ̀-èdè sílẹ̀ ni kò máa ní pẹ́ mọ̀ tí Buhari àfi kó bẹ̀rẹ̀. bọ́ọ̀ bá pè é bá máa gbọ́ ọkùn ẹ́ ṣebí ìyá yín ló máa pọ̀ sí kò sí nǹkan tó ń ṣe mẹ́sáyà o mọ èjì tí Buhari fi ṣe lórí o mọ èjì tí tí Ọbásanjọ́ fi ṣe lórí ẹ mọ èjì age of seventy years ní ní Adéfara ti fi gómìnà l'Ondo state ẹ lẹ́ẹ̀kọ́jú yẹn ọ̀kan ọlọ́run ọlọ́run sọ pé seventy years táwọn Mósè ló tọrọ lẹ́dọ̀ ọlọ́run ó dẹ̀ ló one hundred and twenty tó ti yé sìn ẹ ọlọ́run ti sọ pé tí ìyà bá jẹ orílẹ̀-èdè kẹ́ ẹ kọ́gbọ́n dáadáa wọ́n wá fi ìyà tó jìyà ìyà tó tó ìyà bẹ́ẹ̀ ni olówó aké tálíkà aké tẹ̀mí díẹ̀ lẹ́sìn rí àwọn yẹn máa pariwo pé Buhari come back again bẹ́ẹ̀ mo sọ fún yín ìyẹn ọ̀dẹ̀ ní ìyẹn ìlérí yẹn ti wà fún yẹn ó ti rìn ọ̀nà kò ṣe olórí ọjọ́ tó bá jókòó lórí ibẹ̀ tó bá ṣe gbogbo ẹ̀ tó bá sọ pé òun sẹ́ òun lórílẹ̀‐èdè nàìjíríà adẹ̀sọ́ kì í ṣe nàìjíríà nìkan pé gbogbo àgbáyé máa dàrú ó rí wà tó bá jáde tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tọ̀hún ran gbogbo àgbáyé á máa tòrò asòfin olóríṣiríṣi lórílẹ̀‐èdè ló máa wá bá gbogbo àgbáyé máa dàrú ẹ ti ń gbọ́ àwọn Russia àtọ́dá tìǹsì wọ̀nyẹn gbogbo yẹn kọjá lọ gbogbo àgbáyé ní oríṣiríṣi tíyẹn bá tún kúrò ẹ ti pé títí messiah yìí a ti sọ pé messiah ní gbogbo àgbáyé ló wà fún. messiah tẹ́ ń sọ yìí ẹ tún sọ feature ẹ tún sọ àbùdá ẹ̀ padà fún wa mm-hmm. irú èèyàn wo ló máa jẹ́ irú iṣẹ́ wo ló ń ṣe lọ́wọ́ ìlú wo láti wá. ẹ a ti sọ fún àyípadà wa òun ṣòjíṣẹ́ ọlọ́run tó máa sọ pé òun lè káyìndé tó bá dàda òun lè táyé a ti sọ fún yín lóhùn dóṣèlú máa ti jáde ní ìlú ọ̀wọ̀wọ̀ local government ló máa ti jáde alọ́mọ ọba ìlú ọ̀wọ̀ ẹ̀mélòó la fẹ́ máa pariwo fún yín. ẹ̀dẹ̀ ni pé bàbá ẹ̀. a ní bàbá yà ní Joseph lórúkọ bàbá ẹ̀. ìlérí ọlọ́run ni mẹsàá gbogbo àgbáyé ni tó àgbáyé a máa máa dàrú ni ó dìgbà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tọ́lọ́run ṣe gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sí máa ṣe kíni ìrọ̀rùn adé Nàìjíríà great Nàìjíríà ṣe kíni a great adẹ̀gbọ́n ní Jesus country gidi. sọ̀rọ̀ ọmọ tó ń jí gbé yìí tí wọ́n ti fá bẹ́ẹ̀ lọ wọ́n ti ṣe gbogbo ẹ̀ ẹ tèmi ritual náà máa fi ṣe owó ń flow níta ritual ni o la fi ń sọ fún mi pé tó bá lè ju báyìí lọ rituals ló máa pọ̀ jù nàìjíríà owó rituals la máa máa ná yóò ti yẹn sìn orí rituals tí ọmọdé náà ti ń gbé ká máa gbàdúrà tá a bá fẹ́ ẹni tó máa gbà wá sílẹ̀ ní ká máa tọrọ àdúrà pé kọ́lọ́hún tètè gbé jáde kó dẹ̀ dáríjì wá. bẹ́ẹ̀ ni ẹ̀ ń blame bá tí ọlọ́run bá sọ pé ìyá yín ò tó toró sọmọ twenty thirty five lọ́run sọ pé nàìjíríà máa àmì àwa mo gbàdúrà pé ó ti pọ̀ jù ìyá yín á pọ̀ jù ó jẹ́ twenty twenty five ọlọ́run tó gbọ́ ọlọ́run dẹ̀ ọdún ọlọ́run dẹ̀ wá sọ fún mi pé tí ìyá ọba tó kí nàìjíríà kọ́gbọ́n kó jẹ́ pé olóòtítọ́ ni wọ́n máa tẹ̀lé kọ́ mẹ̀tọ́ wọn pé ìyà ńlá ọ̀hún á fi kù àwọn sọ pé àwọn jìyà four hundred years ọmọ Ísírẹ́lì jìyà kan tó four hundred years ló kó ẹrú kan tó já irínwó ọdún kan tó ṣẹ̀ wá kan tó wá great ní gbogbo àgbáyé kọ́lọ́run tó wá ṣèlérí dáadáa ìlérí tó ṣe fún ọ kó tó wá ṣẹ ṣé ẹ ti jìyà thirty years tẹ́ ń pariwo four hundred years ní Israel so bí bó ṣe rí nìyẹn.